بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اتلوا منكم في السبت فكنا لهم كونوا قردة خاسئين فجعلناها مكانا لما بين يديها وما خلفها وما خلفها وطريقة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بشرا قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قال ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر أوان بين ذلك وقالوا ما تؤمرون قالوا لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنما بقرة صفراء باكر لونها تسر الناظرين قالوا لنا ربك يبين لنا ما هي إن البر تشابه علينا وإنا إن شاء الله لمهتدون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمضه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba. A fi ọpẹ́ fún Ọlọ́run ọba ọba àlékè ọlá bákan náà la ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó ma bá ànábì àwọn ará ilé ànábí àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé lánàá wọn ìdíjọ́ ibi tí a dúró sí lánàá nínú òun ni ayé ẹlẹ́ẹ̀kẹrin ó lé ní nínú Suratul Baqara níbi tí a ti ń ṣàlàyé ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe yàtọ̀ ọ̀gìmọ́ lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n gbẹ̀rù gbẹ̀rí irú àwọn oore tọ́lọ́run ọba ṣe fún wọn àwọn àdẹ̀kọ́ ọlọ́run lórí ọmọ Ísírẹ́lì èyí tó fi yẹ kí wọ́n dúpẹ́ fọ́lọ́run kí wọ́n tó wá ń ṣàìmọ̀ oore ọlọ́run ọba wá ń sọ ọ̀rọ̀ yìí fún àwọn apá ajẹ́ ìjọ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ká lè bá akẹ́kọ̀ọ́ lára ọmọ Ísírẹ́lì káwọ ọmọ bá àgbẹ́rù marí bíi tiwọn ká bá àyà bíi tiwọn bí wọ́n ṣe ń pa àwọn pe tọlọ́run nírọ́ bí wọ́n ṣe mú màálù tí wọ́n ń jọ́sìn fún láàrin ogójì ọjọ́ èyí tànàbí wa Mùsá alayhi salatu wassalam tó fi lọ gba tàwórẹ́tà wa bọ́lọ̀ wọn bá bó ṣe rárá ká àwọn àbínú ẹ̀kan kú lórí wọn látara àdúrà èyí tànàbí ọlọ́run ọba tó ṣe fún wọn tó bá wá rí bẹ́ẹ̀ àwa tó fẹ́ bọ́ sínú abala míì nínú àwọn èyí tọ́já sí kó ṣẹlẹ̀ àjẹ̀sí ká fúnra wa lánàá àwọn fàwa ìdùlà àyà àwọn àǹfààní tó pọ̀ tó ń bẹ nínú àyà yẹn gẹ́gẹ́ bí bàbá wọn sọ́dọ̀ àlùkà ìmẹ́ẹ̀lì bí wọ́n ti kà jáde fún wa láti inú tẹ̀síwò wọn. lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á bẹ̀rẹ̀ láti àyà 65 ọlọ́run ọba ń sọ fún wa pé wàlákọ̀dé àìlè ìfọ̀mọ̀lẹ́dí náà tàdá òmìnir فقلنا لهم كونوا قردة خاسئين ọlọ́wọ́ bá ní wàràkọ́dí àlímtúmúlẹ̀ dínà àtàdá omi kọ́mfì sábútì afẹ́yìn yẹ̀wúdí ẹ ti má àwọn èèyàn kan nínú yín tó já sí wípé wọ́n kọjá àlà nípa ọ̀rọ̀ ọjọ́ sátidé ẹ àwọn èèyàn kan tí wọ́n fi bí ẹni pa wọ́n nínú yín tí wọ́n fẹ́ dọ́gbọ́n ntọ́lọ́run ọba sọ fún wọn pé ẹ má ṣe nǹkan báyìí lọ́jọ́ sátidé tí wọ́n ń dọ́gbọ́n fèélẹ̀ látijọ́ jímọ̀ tí wọ́n ń lọ kéré rẹ̀ níjọ́ sannde ọlọ́run lẹ́ẹ̀kú mọ̀ wọn ṣèbára yín náà ni wọ́n. àwọn àfọ̀ onítẹ̀fíìl wọ́n ń ṣàlàyé fún wa pé àṣẹ walakọdí alimtum ya ma ṣarar yahud ma halla minal ba'ar bi alil ƙoriya alleti hasot amuran lo'i wa kọlafu a adawu wa mesa kọwu sebe ma pe ninu eyi yahudi awọn ajo fatide won to n be ninu onye awọn na awọn n ni nigeria ninu awon ni awon seventh day adventist tó ọba ti ń gbọ́ seven day àjẹ̀kùn chọ́ọ̀chì wọn kan bẹ láàrin ọlọ́run ṣògbó sọ̀rọ̀ méjì bí lápá ọ̀tẹ̀ àwọn onísábà sóòrò àwọn ohun èlò lọ chọ́ọ̀chì ìjọ sunday ọjọ́ sátidé làwọn máa ń lọ chọ́ọ̀chì ń ti wọn àwọn èèyàn yìí ìraka náà ni wọ́n ìkọ̀kan ni wọ́n nínú àwọn yẹ̀wúdí ọlọ́run lẹ́ẹ̀kú mọ̀ wọn ẹ̀sìn mọ ìyà bá a fi jẹ wọn nígbà tí wọ́n yapa àṣẹ ọlọ́run tí wọ́n takò àdéhùn ọlọ́run ọba àlekè ọlá ẹ̀mọ̀ ń tó ṣẹlẹ̀ sí wọn wọ́n bọ́ lọ́run ọba àlekè ọlá ṣàdéhùn mẹ́ńtà àbí mẹ́sábùtì àwọn ọmọ pọ́n ọjọ́ yìí lé wàlkìyámì bí amúrì yìí àwọn ó sì máa dúró lórí àṣẹ tọ́lọ̀ ń bá pa fáwọn ní ọjọ́ sátidé yìí àáfàá ní kí wá ní àṣẹ tọ́lọ̀ ọba pa fún wọn. òun náà ni pé kán kóra dúró aláfíyájìlè hìtàn sí yaomi sábùtì àfẹ́yìn yẹ̀wúdì ẹ gbọ́dọ̀ lọ dódò kẹlẹ́ fẹ́ máa pa àwọn ẹja lọ́jọ́ sátidé sórí tọ́fà àwọn náà ni wọ́n kọ̀dí náà béèrè fún yà ìtí wọ́n béèrè fún wọn sùúrù fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó nípa àfikà kọjá oríṣiríṣi nǹkan tí wọ́n à ń ṣe wàhálà fún ọlọ́run bá ń fún wọn aṣọ ń táwọn àfáà sọ nípa àlìmọ́nù wà sálúwá oríṣiríṣi oúnjẹ kódà àwọn míì lẹ́yẹ ni àwọn míì ló ń jẹ oníṣu ni àwọn míì ló ń jẹ tọ́já sí pé wọ́n ń gbẹ̀ tí máa jáde ni wọ́n ń jẹ gbogbo oríṣiríṣi àwọn oúnjẹ yìí wọ́n tó ń momi sí wọ́n tó ń mu wàrà sí kọ̀tẹ́wọ̀n lọ́rùn wọ́n wá tó ń sọ fọ́lọ̀ wọn pé lánàá sbírọ̀ àlàtọ̀ ha ni wá ìdé iru rádaràdá wá nìyẹn oúnjẹ kan láàmà wá jẹ ọlọ́run wá ní oúnjẹ kan ọ̀tẹ́ yín kò sí wàhálà ẹ ń ṣe wàhálà tí ó sùn yín ni nínú àwọn nǹkan tí wọn bọ lọrun pé àwọn ò ní yapa àdéhùn yẹn òun ni sátidé àwọn ò ní lọ máa pẹja tọ́bá yàtọ̀ sí sátidé ẹ̀pẹja tẹ́jà bẹ́ẹ̀ pa Monday kí ọba tó yí ẹ̀tọ́ lọ pẹja Tuesday tẹ́jà Tuesday ọba tó ẹ̀tọ́ pẹja níjọ́ Wednesday ẹ̀pa ní Thursday ẹ̀pa ní Friday ẹ̀tọ́ pa ní Sunday ṣùgbọ́n sátidé ẹ̀ gbọ́dọ̀ dòdò lọ pẹja sórí ń tàṣẹ máa ń sàlàyé nìyẹn sórí nǹkan míì àlálì ni ṣùgbọ́n tọ́lọ́ ń bá ti lè sọ́dàrámù ọ̀dàrámù. So nǹkan mi sì re ni tọ́lọ̀ ń béèrè sọ́dẹ̀ àlálì ọ̀dà lálì ìyẹn ni bàbá sọ ní tẹ̀síìrì ọdún tó lọ tá ṣe tó ọ̀bá tí ìgbàgbé nígbà tá a ka ìtàn ádámà bọ́lọ̀ ń ṣe ní káwọn màláìkà usujudu lè ádámà bàbá sàlàyé fún wa nínú wọn ti ń bẹ́ ni kò nídìí kọ́ ọmọ ayé gbé ọlọ́run ní wọ́n fẹ́ ara wéèfù ọwọ́ ni ọlọ́run ní wọ́n fẹ́ ara fi lẹ́nu ọlọ́run ní wọ́n forí balẹ̀ fún ni wọ́n darẹ̀ láàmú. ṣùgbọ́n torí pé àṣẹ ọlọ́run ni pé ẹ forí balẹ̀ ó ti di ìbádà àìsẹ́njọ́ náà òun ni kíni òun ni mọ̀hálà fatu amúrìlá mọ́lásádà ọ̀sálàm ẹ̀bá nísà abdullahi ẹkú òun rẹ̀ mọ́lásádà salam ẹ̀bá sílẹ̀ ẹ̀bá ẹ̀bá. alimoyim kí ni nǹkan tó padà ṣẹlẹ̀ nígbà tó ọlọ́run ti pa àwọn màláìkà láṣẹ pé kán forí balẹ̀ ó ti dìjọ́sìn fáwọn màláìkà táwọn bá forí balẹ̀ wọ́n yà pa àṣẹ ọlọ́run kéèyàn jẹ èso alálì ni ọlọ́run ládámà kò gbọ́dọ̀ jẹ èso ọwọ́ tó ń sọ pé ìrẹ́ ádámà àti ìwọ ìyàwó rẹ̀ gbọ́dọ̀ jẹ èso táwọn bẹ́ẹ̀ lè jẹ èso ó ti di apá àṣẹ ọlọ́run jẹ̀mọ́ àṣọyẹ àbí òyìí irú ẹ̀ náà wá ní tó sí àwọn Yẹ̀wúdí ń kéèyàn lọ pẹja lódò níjọ sátidé kìí séwò nínú ṣẹ̀ríà sọ ìfáwọn àfáà bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ti wá ń bì wọ́n ti láwọn ọjọ́ kan ọ̀gbọ́dọ̀ wẹ́sẹ̀ ládàradá ní ọjọ́ wẹ́ẹ̀dì ọ̀gbọ́dọ̀ wẹ́sẹ̀ àárọ̀ ọjọ́ tọ́sí ọ̀gbọ́dọ̀ wẹ́sẹ̀ ọjọ́ kan lóṣù ọ̀gbọ́dọ̀ súnmọ́yàwó rẹ̀ gbogbo kìí sí ìlànà ìlànà ni pé ọgbọ́n ni yé fìjọ́ tó wù mí máa súnmọ́ ìyàwó ẹlẹ́gbọ́n mi sì náà ní ìgbọ́dọ̀ ṣe kẹ́lẹ́ka lọ pé ẹ bá rẹ̀ sẹ́ńjọ wẹ́ẹ̀dẹ̀ ẹ̀kúrìdì ọmọ kú ẹ bá rẹ̀ sẹ́ńjọ tọ́ọ̀dẹ̀ kò ní lówó lọ irọ́ lásán ní gbogbo eléyìí. almohim nígbà tọ́lọ́hún ti lè dipó ti dàdéhùn pé ẹ̀yin yẹ̀wú díwọ̀n wọ̀nyí ara ń tí mo fẹ́ kẹ́ ẹ gbé láde òbomi tí mo pa yín láti ẹ̀rẹ̀ fẹ́ gbọ́dọ̀ yapa rẹ̀ ẹ gbọ́dọ̀ dódò lọ́jọ́ sátidé kí wá ní tó ṣẹlẹ̀ wábọ̀ wúlà nínà ṣùṣù wọ́n wá lọ wá ìwọ̀ máa gbọ́ mi dáadáa wàlìjàbáìl wàlbárọ̀ kọ́bùlà yawmu sábtì fàlámà já yawmu sábtì aláàdá ti yá fílkẹsìrọ̀ náṣàbá bìtìlkà làbáìl wàlàhíyàl ọmọ táwa lọ ṣe wọ́n ti wá okùn wọ́n ti wá ìwọ̀ wọ́n ti wá nẹ́ẹ̀tì sọ ọmọ pẹ́pẹ́ èèyàn bá ti wọ́ sọ ìwé mi ní ìsìn ìmí pẹja rí dáadáa òòlè sọ kódà alákàn bọ́sẹ̀ máa má alákàn odògbodò ògbèrè tó ń wọ̀ ìwọ́ wọn láti fọ́ọ̀rọ̀ lọ́lọ́mọ mú bẹ́ẹ̀ tó wọn gbọ́nà ibi ìsàlẹ̀ mọ́sí mọ́ sítú odò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́lọ́mọ mi mú bẹ́ẹ̀ bọ́sẹ̀ alákàn ó ní a ti máa mú wọn kọ́ wa ń gbà kékeré ní tálákà òbí ní tàbá fẹ́ pa ẹja ekòló àìpèlé wà ní ìjẹ má pèlé kòló ọkụ ni wá ìrọ́ náà gbogbo ẹ̀ ìjẹ ìjẹ sọ́tà síbi mo ti ti sí ní o ọ̀nà tí ń jẹ́ tí wọ́n wà bí lé yín á wà á fẹ́ sí á wà ara nà síbi odò àwọn ẹja máa wọ ọlọ́run gbọ́n ọmọ ìwọ ní ọ̀rọ̀ rẹ̀ ákàtàrí yẹn sókè báyìí ni ìgbà míì ẹja tó bá smart kátó láàyàn báyìí ó ti jábọ́ ẹja bẹ́ẹ̀ pé ekò ló ń ti wọ̀ lẹ́nu lẹ́gbẹ́ ákẹ̀yẹn sókè ni táwọn bẹ́ẹ̀ lè rí yẹn sókè báyìí àdúrà wa gbà wàláì àmú ẹja lọ lé àbá sọ wá rí tiwọn advance ọgbọ́n ni wọ́n ti wá dẹ net wọ́n ti dẹ ìwọ gbogbo tí wọ́n lè fi sẹ́nu okùn tí ó fi gbé ẹja tó ti yé tó bá di pé wọ́n ti á ṣe bẹ́ẹ̀ tán wọ́n wà á padà wá kó ẹja yẹn wọ́n máa wá sọ wípé ṣẹlẹ̀ bá àṣẹ àlọ́sódò jọ níjọ sátidé o àwọn ọ̀tàkùn tọ́lọ̀ ń sọ o almohim àwọn èèyàn yìí ọgbẹ́ ẹ̀wẹ́ òun ni wọ́n ń dá wọ́n ń dá ọgbọ́n burúkú wọ́n rò pa àwọn àáfàá ní wọn ọ̀gbọ́n rárá. wọ́n rò bá wọn ń tẹ̀sẹ̀ ni ṣùgbọ́n ọ̀wọ́n bá ti jẹ́ ti fọ́múlà wọn. tí wọ́n bá ti wá ṣe gbogbo eléyìí tán fàlámà kánà lẹ́yìn àkàrú á bàbá ntìdọ́ ìsàbùtù sórí inú ṣẹ̀ríà gbálàyé o ní ìsìn òní ní nínú wẹ́ẹ̀dì àbí tó bá ti kó ọ̀wọ́ nírọ̀lẹ́yìn àti bọ́sí tọ́ọ̀tì àwọn ìyàwó gíga gbọ́ yé wọ́n mọ̀ pé ọjọ́ ẹ́ǹdì pẹ̀lú kóòwò ṣe kí ni ọwọ́ àfọ́ àtọ́wá ti wá di òru wọ́n ti pé ọjọ́ sátidé ti lọ wọ́n wà á lọ síbi odò òsì ìgbọ̀nyé wọ́n lọ síbi kíni odò wọ́n wà lọ kó gbogbo ẹgbà. alákọ̀ọ́kọ́ báwọn wá sọ yé ọlọ́run ní kámọ́tò ní òjò ọ̀tá nílé àwọn òkú lérò ìjọ ọlájídé wọ́n ti tẹ gbogbo kan lè jọ jimá gbogbo ẹjọ́ ti wá kó bẹ̀rẹ̀ lájídé tó bá ti á ti bí ọwọ́ alẹ́bàá ìgbé ọlọ́run ní àkóso kó lájídé láti bọ́ sí kéde o Sunday wọ́n bá lọ kó gbogbo àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n wá ń dọ́gba yí ọ ṣe wọ́n yí ọ ṣe wọ́n yí ọ ṣe wọ́n yí ọ ṣe láì mọ̀kọ́ fún orí mẹ́tẹ́ẹ̀tì wọn náà tó ń wá bú ọ̀yà àbẹ̀rù ọlọ́run

wọ́n yẹ lọ ra kò tí ì yọ ra petrol kí ni five hundred ọ̀rọ̀ four fifty ọlọ́run rí ọ. yóò bá nínú òwe tí ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lò nítorí ọlọ́run bá láti ayé òfìsù àwọn èèyàn yìí wọ́n wá ń ṣe lọ wọ́n ń ṣe yìí lọ ọlọ́run ọba dẹ̀ ń ọwọ́ ọba dẹ̀ ń wọ ọ̀nà wọn bèbè bá a ti ní ẹ̀mọ́ dòdò lọ́jọ́ sọ fún wọn àwọn ti dé o. Bí ìgbàgbà ní ọmọ obìnrin lọ, ọwọ́ ń béèrè ní ìlànà àdá bẹ́ẹ̀ bá ti ọwọ́ kọ́ tọ́wọ́ lọ. Ó yí jí lọ́gọ̀ lọ́wọ́. Ó láwọn àfa ni wọn. Wọ́n ní ọmọ lọ ọwọ́ á

tọ́wọ́ á lè kó ìdẹ́nu rẹ̀ ó lò sí àwọn èèyàn yìí wá ń dọ́gbọ́n wọ́n ń dọ́gbọ́n wọ́n ń dọ́gbọ́n kí ni tí ó wàá fẹ̀lẹ̀ ọlọ́run ọba wa ń sọ fún wa pé wọ́n lákọ̀dé àlemọ̀kàn náà bàdá omi nǹkan fi sáré fọ́kùnrin náà làwọn ẹrù pẹ́ ẹgbẹ́ ẹrù pẹ́ ẹlọ́gbọ́n lórí lórí mò ń sọ ní bọ́yẹ̀ túbà bẹ́ẹ̀ ní túbà ní nígbà bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n lọ wọ́n bá di di ẹ di إذا أراد شيئا أن يقول له Ọlọ́run ní ìdíkọ́ ẹ̀fẹ̀ ọlọ́run ní ti dé Màjíìkì pé ẹ̀dọ̀bọ́. àwọn fọ̀sọ́rọ̀ kọ́rọ̀ kí àwọn èèyàn yẹn bá di tó já sí pé làáàt náà bú wọ́n tún ní òun dì sọ̀rọ̀ pé èèyàn ò kí nírù ilé òbí já sí pé ìbínú ọlọ́run ló kí wọ́n di ọ̀bọ àbá ní kódà abúrí nínú wọn tó dẹ̀ lẹ́dẹ̀ ìyẹn lọ́lọ́run bá ń sọ pé fọ́jà alámi ní kúmúlùkírọ́dátà wà lọ́kọ̀ lẹ́rìn ara wọn kan nínú wọn tí wọ́n padà di ẹlẹ́dẹ̀ gan àwọn ọlọ́run bá fi bẹ́ẹ̀ wájà alàmì ni umul kírọ́dọ́tà wọn kọ̀nà ń wọn di torí pé kí ni ọlọ́run bá bínú sí wọn ni máa ń la àna owó wà wọ́n bíbà àlẹ́ yìí wájà alàmì ni umul kírọ́dọ́tà wọn ń látara bọ́lọ̀ wọn nínú àwọn àṣà wèrè yorùbá sábà ń sọ́dọ̀ àwọn náà mẹ́ta níta fúdà nílẹ̀ yorùbá wọ́n wá ni wọ́n ṣe alágbára ni ó bínú bó ṣe dọ̀bọ́nu bó ṣe di àpáta ló bínú sí i alágbára kan ló ta yorùbá wá bínú nígbà táwọn èèyàn rẹ̀ ọmọ yìí rẹ̀ ó ṣe dàpáta wọ́n wá bọ́ ní ní ọmọ <laughs> òun àwádáadá nìyẹn. almohim ọlọ́run ọba àlékí ọlá èèyàn yìí nígbà tí wọ́n kọ̀ tí wọn ò sọ́lọ́run lẹ́nu ọlọ́run ọba wá pàṣẹ pé mo máa ń tí máa ṣe fún yín àkírí yín ó gbogbo ọmọ náà náà ṣe bẹ́ẹ̀ kìí gbogbo àwọn àwọn kan nínú òun wọn ni láwọn tí wọ́n nínú wọn wọ́n ti wọ́ ọ̀nà wọn tẹ́lẹ̀ wọ́n ti sọ fún wọn pé tó ẹ̀ ń kọjá ẹnu àlá ọlọ́ọ̀ ṣé lẹ́yìn orí tọ́lọ̀ ń ṣe fún wa ọlà wa lọ́wọ́ fírí haúnà ó tún ń fèjẹ́ ẹ̀mú rọrùn fún wa Musa kó wa kọjá lórí òkun pupa àwa ọ̀tẹ̀ rì ẹ̀yìnbá náà la tó ń fi màálù Musa bá wa bẹ náà ọlọ́run foríjì wa. tó tó wá yẹ ká máa tó mọ́ gbọ́ ọ̀sọ́ lẹ́nu wọ́n ni wọ́n àbá gbọ́ wọ́n tó bá rẹ̀ àwọn àwọn olóòdòdó láti yọ ìtọ́lá rẹ̀ tó lọ bá ìyàwó ti báyìí bí wọ́n ti lẹ̀ àdá wọn náà ti ọkùnrin wọn ọrùn ọjọ́dọ̀ obìnrin náà ìfọ́fẹ́ bá ti sìn náà ọ̀bá lè jáde mọ́ wọ́n bá bọ́ ọmọ pa idẹ́ burúkú ni àǹjẹ̀nú kan lò àwọn aláǹjẹ̀nú máa ń ṣe bẹ́ẹ̀. ọwọ́ ọ̀sẹ̀ ti ti gbogbo ẹgbẹ́ àti pé ah, ah, ah, ojú olèrè ojú olèrè àti lóòótọ́ lọ báyàwó ẹ̀ ti sì náà àwọn Yorùbá máa ń ṣe eléyìn lọ́dọ̀ tí wọn nínú ṣíríkù tí ọ̀bà tọ́lọ́ wọn tó máa lé mágò bòbí sọ ọmọ tí jẹ́ mágò tó máa ti lé mágò bòbí ẹ lábàá ti jìnnà ìlú ìdájọ́ pé yọ̀ọ̀bà kọjá àbùkọ́. ọ̀rọ̀ tó rọ̀ gbọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀ ọkọ̀ lẹ́ẹ̀lẹ́dẹ́ ọba kọ̀ lẹ́ẹ̀lẹ́dẹ́ ó lè gbàdọ̀ fún torí pàǹtẹ̀ ló burúkú kan ní ọ̀

ẹ̀ ń lọ mú ẹ̀ ń lọ dẹ́dẹ́ lọ́jọ́ sátidé kí lọ́lọ́wọ́ bá wá sí fún wọn pàkóló náà làwọn òǹkó náà mọ̀ pé àbá ní àfẹ́kọ̀ sí náà yáà ní sọ̀gìrìnì ẹ ti ọ̀pọ̀ lẹ́nu yẹpẹrẹ ẹ̀dì ẹni yẹpẹrẹ ayẹpẹrẹ ẹni ẹkú ò léèyàn látòlé lọ ẹdẹranko àṣewọ̀tọ́ ọba yapa àṣẹ ọlọ́run inú um ilá kálẹ̀ àníhàm ẹ̀rànkò ní ọ kí mo bì ọ ẹ̀rànkò ẹ̀rànkò gan tó dáa jù ọ lọ torí pé ẹ̀rànkò ò ní wà níjà náà kò ní wọná. almohim eléyìí tó ní ara àdánwò míì èyí tó ṣẹlẹ̀ sáwọn ọmọ ìsírẹ́lì nínú bí wọ́n ṣe yàwó lórí kọ̀ọ̀kan nínú bí wọ́n ṣe ń yapa àtọ̀lọ́ọ̀ ọba àlekè ọlá àáfàá ní wípé fẹ́ ráwọn tọ́lọ̀ ń sọ di ọ̀bọ yìí ẹlòmí ọmọ wa rò pé ọlọ́run ti wá sọ wọ́n dẹ̀ bọ́ wọ́n ní bẹ́ẹ̀ wọ́n láwọn èèyàn yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti ń ṣe kinní yìí wọ́n ní wọ́n ṣe sírọ́n zàmánà ń tọ̀wé ńlá wọ́n ṣe for a long period of time àìmọye kìí ṣe tí wọ́n bẹ̀rẹ̀ lọ́fẹ̀ẹ́ kan àbóṣù kan àbọ́dún kan wọ́n ní lámúyọ̀ ajílì láwọ̀ aléhìm àlòkúbà àpásọ́jú á àlàníyà wọ́n ní bọ̀rọ̀ ọjà àrí kan ní kí ẹgbẹ́ kíni pọ́blẹ́mù ní ṣe wá ní kámọ̀lọ́ wọ́n ṣe ní gbangba so dẹ̀rí máa gbọ́ mi o nínú tó bí ọlọ́run òun ni àìjáàrù bèlè ismi kéèyàn máa ń tẹ́lọ̀ kó tó máa ṣe ń gbangba kó tó máa fi àti kí ló burú ń bẹ̀ ọfọwọ́ kó lọ́rùn gbogbo wa fọwọ́ lọ́rùn ó bá ní ẹ̀ o àbá àwọn o <laughs>

kò ní bí ọlọ́run nínú tó kọ́ ọmọ lọ ní public kó tó wá máa fojú òwe kí ló ṣe ayé ń pẹ̀lú ẹ̀ nínú. àwọn ọmọ Ísírẹ́lì yìí wọ́n ń wọ́n lára ọ ń lára ọlọ́wọ́ fìyà tó pé á wà bá ó á fi wọ́n ní bá ẹni jẹ́ náà ló bá bẹ́ẹ̀ rí o àwádìí ń lọ odò ẹja tá a pa wọ́n tó wá kó lọ ọjà ìjọ sátidé jẹ́ kí fún ọlápẹ̀rẹ̀ kan nìbàdàn àwọn ẹlẹ́ran wọn ìpẹ̀rẹ̀ jọ sunday ten àwé àbẹ̀ àwọn ẹlẹ́ran ìpẹ̀rẹ̀ àwọn náà máa pọ́blẹ́mù lé ayé wọn ní ìṣe ìpẹ̀rẹ̀ jọ sunday o ṣùgbọ́n nìbàdàn ìtọ́ ọba fẹ́ ra ẹran ti lọ rà ìjọ sátidé tọ́ ọba ti rà sátidé ó tó di máa ń dé kòtò ẹran bọ́ọ̀ bá yẹra sunday àwọn èèyàn yọ pani fún ọ̀gbọ́dọ̀ mọ́ ọ́nú ẹgbẹ́ òfin ẹgbẹ́ wa ni wọ́n yẹgbẹ́ náà sunday ó bọ̀ sí ní ìsìn ní sátidé wọ́n ti mà náà nílùú wọn pé àìrẹ́jà ara nìkan ni o àkùdé torí pé wọ́n bá àwọn ẹja tó bá pa owó tàbí ní fúráìdé ní o Friday ó torí sunday àwọn ìyàwó bí yìí wọ́n wá tún lọ fẹ́ lọ́wọ́ publicly pé ìwọ ọlọ́run ẹja la tó fẹ́ lọ pa yìí o ìtọ́ ọba ṣe wá ṣe é wọ́n bá lọ pẹja publicly ní sátidé wàbàrú áfìlà swag wọ́n bá tó ń tà lọ́jà ẹja ẹja sátidé rèé o ẹja sátidé rèé o ẹja sátidé rèé o ẹja sátidé rèé o ẹni tí ọ̀gá ẹja sátidé ẹja sátidé dùn o inú wa bí ọlọ́run sí wọn inú ṣe kí ni o inú bí ọlọ́run sí wọn àáfà nígbà tí yẹ ọlọ́run ọba dé la ilaha illallah ọlọ́run sọ wọ́n di ọkùnrin ọ̀bọ tó nírú ń dì wọ́n wá dẹranko tí gbogbo ayé ń sá fún wọn. sórí àwọn èèyàn yìí wọ́n ní nǹkan kan tó ṣẹlẹ̀ nínú òlu wọn ọ̀rẹ́lífáǹtì pẹ̀láwa náà ní nàìjíríà nígbà tí wọ́n ń lọ pẹja ń sátidé àwọn tó yẹ kí wọ́n kọ̀ fún wọn pé ìbínú ọlọ́run lẹ́ ń kọ lẹ́tà sí àwọn náà kọ̀ fún wọn. ìgbà táwọn èèyàn ti wá nàìjíríà tí wọ́n ń pààyàn ní sókà àwa náà kọ̀ fún wọn ìgbà táwọn obìnrin ìdásẹ́wó wọ́n ń bóra wọ́n ń sẹ́yún láàkọ̀ fún wọn àwọn èèyàn ń ṣe ṣíríkù ìbá ti bọ́lọ̀ ń tọ́sà àwọn wa díẹ̀ níbàdàn lọ́dọ̀ yìí kí wọ́n fi ní kán sún ọdún eégún sẹ́yìn rọ̀mọ́dọ́n wọn ò bá tó gbé ọmọ tó tilẹ̀ lẹ́kìtì ní ìsìn àwọn tí wọ́n fẹ́ sínú ọba tó tọ́jú ọba àlú yẹn kèsì rí tó ni ìmáàmù mọ́sálásí wọ́n gbé lọ sí ìbálò ọba àti ọpẹ́ṣà fórí ẹ̀ kí wọ́n bá déjì orí ìmáàmù wọ́n máa mọ̀ bí àtàkì àwọn ẹni ọlọ́ọ̀ni ó sọ pé tìbàdàn bí máa ń le tẹ́lẹ̀ fún bẹ́ẹ̀lẹ̀ àtàkì mùsùlùmí irú tó tẹ́lẹ̀ kìtì wọn àgbọ̀dọ̀ tẹ́lẹ̀ ìbàdàn wọ́n jẹ yẹn wọ́n ń sùn tọ́ba ilé tán wò níbàdàn wà láì wọ́n jẹ yẹn wọ́n ń sùn kán lọ kó gbogbo ọlọ́pàá wá ìbàjá lamadésínà lọ́nà ọ̀run ó ti kú lónìí kò lè gbàgbé mùsùlùmí ọ̀yọ́ sí wọn lè dẹ́rù ẹ̀wọ̀ bàdàn àwọn eléégún pẹ́ ti máa ṣe wèrè wọn tó bá ṣe à wọ́n gbé fóònù àwẹ̀ wọn àbí wọn dá kán lọ ọ̀nà lọ́sọ́láṣí kan wèrè sáré ṣe ni pé wọ́n lè mú indivídùà tó bá kọjá kan sálẹ́gbà tí ló ń ṣe wà fún àbúrò ìburúkú yẹn ni tó mọ̀ fáwọn arọ́ọ̀rọ̀ kẹ̀kẹ́ ló ń jáde ni wọ́n lè dá àbá àkànnà Yẹ́wọ́ àwọn ọmọ mọ́sálásí wọn ò tẹ̀wé wọn ò gbé wọ́n àtàwọn ọmọdé mọ́sálásí. Mọ́sálásí gan làwọn eléèkó tèkìtì lọ. Fáyọ̀ṣe èrí kankan ṣe sí o. Kèrí kankan ṣe sí ní ìṣe o. Lẹ́yìn ìpowó mọ́sálásí àwọn mùsùlùmí. Àwọn àwọn mọ́sálásí Fáyọ̀ṣe wo. Èyí tí Fáṣọlá wọlé kò kè bọ́nú ègbón rẹ̀ lónìí. Èmi máa ń sọ torí owó mọ́tàlá ti ilé ọlọ́run ilé ọlọ́sàn ní pẹ́pẹ́ èèyàn bá kọ́ kódà kọ́ mọ́ ju ìyẹ ìtẹ́ ẹyẹ lọ èèyàn wà nìyẹn mẹ́ òun owó mọ́tàlá ti ló kọ gbogbo ara ilẹ̀ yíbò wọn àwọn mọ́tàlá ti ló ara kátó wá sọ èkó èkó tí mùsùlùmí pọ̀ lẹ́kọ̀ọ́ mùsùlùmí wà àwọn kọmíṣánná àgbẹ̀ ó fẹ́ẹ̀sì àwọn kan sì wá wọ́n wá lọ na ìnáwó mọ́sálásí àtàwọn ẹ̀jẹ̀ náà lásìkò tọ̀ lẹ́kìtì wọ́n ìṣe kankan lórí ẹ̀gbẹ̀sẹ̀. ó ìṣe kankan lórí ẹ̀ àwọn àpèkó náà ní rọ́mọ̀dọ́ ọdún yìí náà wọ́n ṣe bẹ́ẹ̀ táwọn náà lọ́dọ̀ àwọn mùsùlùmí kan wọ́n ti àwọn ọlọ́pàá ti má wọn. tọ́lá àwọn mùsùlùmí èkó ti sọ pé tí wọ́n ọba wá àwọn tó iṣẹ́ wọn jáde wà lọ́ọ̀ṣẹ̀ wọ́n ti fún wọn jáde lẹ́kùn wọn ti tu ọwọ́ ti tẹ̀wọ́n ní ìsìn wọ́n ti wá wọn jáde. wọ́n mọ̀ wọn sì ni wọ́n fẹ́ lò wọn ni pé kápá ìsìlámù so orí kéèyàn ọmọ ẹsẹ̀ lọ́n kó tó wá máa fi hàn fọ́ bí inú bí ọlọ́ ẹ sì wò mọ́sálásí ọlọ́ ẹ̀jẹ̀ tó sọ pé ó kọ Boko Haram Boko Haram wo lọ́wọ́ àdékò ṣẹlẹ́yìn náà Boko Haram fẹ́ dá wà láàlẹ́ Boko Haram wo lọ́njẹ Boko Haram fẹ́ lọ́nbẹ a mọ àwọn òrìjínà Boko Haram tí wọ́n bẹ̀rẹ̀ àwọn jẹ̀mọ́ àmàlà Yusuf èmédé táàpù wọn náà ìdúgbò nígbà tí wọ́n sáàpù yóò rí màlá nígbà ojú ara àti nígbà ìkọlẹ́ àwọn mẹ́mbà rẹ̀ wọ́n bá wọn á jù fún mọ̀ sálàyé fún wa pé ẹyẹ yẹn yí ẹ lẹ́kọ̀ọ́ ẹ̀ ń ṣe bí ẹfẹ́ ẹfẹ́ nífẹ̀ẹ́ ẹ̀sìn ṣùgbọ́n àmọ́ ń sà ìtara lásán ìkan mọ mẹ́mbà àmọ́lá yusuf yẹn gẹ́gẹ́ ó máa ń pè ní létà kó tó di pé bẹ́ẹ̀ wọ́n ti pa òun náà létà ní nọ́mbà rẹ̀ lọ́mọ muhammadu umar a bá wọn sọ̀rọ̀ ńgbà yẹn pé gbogbo ìbẹ̀rẹ̀ ṣe tàṣájú ẹ̀kẹ́ mẹ́sìn ilé kòkò ní ilé èdè sunnah àìmọ̀kan wọ́n ti fà fi bẹ́ẹ̀ pé ní ọgbà ṣùgbọ́n tó wọ́n fò òkè àwọn ìyàwó wọn lò lè kọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn súnmọ́ ọ̀rọ̀ ìjà bàtà tó di wọ́n ní pàṣà jude ilé koko fẹ́ sìn wọn àwọn afárabalẹ̀ fáwọn àfà tó fi mọ̀ ṣàlàyé fún wọn ìdí wọn ti ní pọ́blẹ́mù mu mọ́ọ̀sì àwọn òdínà àkókò aláàbò yẹn wọ́n ti ẹ̀wọ̀n léèmù wọ́n ti pa nílẹ̀ haúsá jẹ́ tí mo bá ọ̀sẹ̀ ẹ̀wọ̀n torí ẹ̀wọ̀n mọ́sálásí ẹ̀yìn wọn mọ́sálásí lẹ́kọ̀ọ́ ẹni torí gbogbo ẹ̀wà lọ́nà òun bí lóṣù fàṣọ àti tọ́ba tún bá ló ó wọlé ọlọ́run fún àṣekọ́ padà ìgbà náà nípa ìṣe ṣe lẹ́kìtì wọ́n wọlé ọlọ́run ẹnì kan wọlé ọlọ́run rí nínú àfikọ́ náà gbẹ̀rù sí wọn ṣé pé ìyàrá wọlé èdè ti bá lágbára ìnira gbára sọ́lọ́ wọn àjọlẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ní sùúrù àwọn eléyìí ní ìṣẹ̀wọ́n lọ pẹ̀lú jáńsá ti dé

àwọn náà padà jìyà ọlọ́kọ́ lè ní àti ẹ̀ làwa náà fi gbọ́dọ̀ máa ṣàlàyé gbogbo ń tó bá ń ṣẹlẹ̀ nínú òlù èyí tó bá ti jọ mọ́tò ọlọ́run níbẹ̀ á máa fi wá sí lórí ẹ̀ á máa fi fi kútúbà jímọ̀ èyí tá a bá lè sọ lórí rédíò á sọ èyí tá a bá rí pé àwọn tí ń darí ìlú wọn lè jókòó tí wọ́n gbọ́ wá sí á sọ fún wọn èyí tí wọn ò bá lè gbọ́ á máa fi ránṣẹ́ sí wọn pé ntọ́lọ́ ń fẹ́rẹ̀ ìtànà bíi fẹ́rẹ̀ lọ́mọdé sínú nígbà ìjáàbù ìjáàbù ọ̀yọ́ kò kò lè gbàgbé nínú sàárè ẹjẹ́ wọn ọmọ ọmọ rẹ̀ lò jáàbù wọn là gidi ké tó fẹ́ jáàbù gidi small cage irú ìjáàbù tẹ́lẹ̀ lè lọ́wọ́ sókú wá ń di kágbà ìjáàbù tí ọmọ fi gbá yà lẹ̀ ẹjẹ́ ẹ̀jẹ̀ wọn máa lò kán wọn àgbà ọmọ tójú ẹ̀rí

ara tó yẹ kákọ́ ṣe ní pé gbogbo àwọn missionaries kan change ọkọ̀ wọn ara tó kí st louis kí st kí eh, st gabriel kí st david ẹgbẹ́ tí wọ́n owó ìjọba à ń sọ fáàsì ní mọ́kìlì wúnà ìwọ ọmọ wà lẹ́ à ń sọ owó ń san gbogbo christian school yìí náà ẹ̀wọ̀n sọ wọ́n wá ní missionary school àwọn ọmọ ọ̀rọ̀ ìjáàbù ń bẹ èyí ò gan àfaramọ́ à ń bọ̀ wà bẹ́ẹ̀ ọlọ́run ti àtún ní gómìnà mi gẹ́gẹ́ ìsìláàmù ó tún yé pé gbogbo àwọn sentence àwọn ọmọ ọmọ ìjáàbù ń bẹ gbogbo àwọn sẹ Gabriel sẹpulus àwọn ọmọ ọmọ lòdì gbogbo CAC Methodist Wesley àwọn ọmọ abẹ́mọ̀ lòdì ààbò ń bẹ tí wọ́n sì lò sórí ibò tó bá yá gan ìjáàbù ọmọ táwọn ìjọba yá nìkan ọ̀bọ̀ àwọn ọmọ abẹ́ gbogbo ní secondary school àwọn ọmọ owó bojú o wọ́n àní kí ẹ̀rọ ọ̀dà ẹ̀jẹ̀ kí nẹ́wọ̀ máa bojú o twenty ọjà àparamọ́ tọ́wọ́ yà ní bẹ́ẹ̀ small bill kí láwọn béèrè o nìkọ́ so bẹ́ẹ̀ tọ́wọ́ ayé ìdùnnú tá a bá béèrè náà máa fáì àti ìparamọ́ ìjà àbùmọ̀ nìkọ́ ọ̀bùgá la fẹ́ láì tá a dé public school tá a lọ́kọ̀ tó lè nìkọ́ bí two hundred bí one hundred wọ́n ní tó sùkúù ti délé ẹ̀kẹ́ ní tó bí wọ́n ló ń gbà kan ní spẹ́ẹ̀dì lọ́yọ̀ọ́ nìyẹn Federal College of Education special lọ́yọ̀ọ́ wà láì tọ́ ọba débẹ̀ gbà kan ó sì nílé kéwù lọ wà ní ìtí mọ̀ sọ yé mi pọ̀ ọlọ́mọ ti lẹ́tọ̀ bẹ́ẹ̀ àwọn sísá kan ló lè kọ́ ọ̀bùn bẹ́ẹ̀ uni Ìlọrin university of Ìlọrin ìgbà tá àwọn university àwọn tó ń lo lè kọ́ ọ̀bùn ní uni Ìlọrin wọ́n lé twenty kọfẹ́ sí department kan wà tó dẹ̀ lẹ́lẹ́ àbẹ́ and they were doing fine inú bí wọn àwọn ọ̀tẹ́ẹ̀sì wọn wá ń gbógun ó ti díẹ̀ díẹ̀ wàhálà tó ewu ọ̀tọ́ dìsẹ́yìn mọ mọ náà àwọn sisters ó yẹ e, wọn wá nínú ìlọ nígbà yẹn nígbà tí wọn fa wàhálà àti wọn tán tán lé àwọn kan náà àwọn sisters yẹn like three or four àwọn kan wá nínú ìlọrin àwọn kan lọ bí UK àwọn kan lọ ibi ni wọn pè wọn káàkiri inú máa bí wọn so orí tó bá ti àìsàn náà máa fight ní special anything wọn à fight jáàbù mọ torí pẹ́ńtà kan ẹ̀dọ́ lórí jáàbù ní special institution gbẹ́nìfín ọ̀rọ̀ jáàbù kọ́ láǹfààní ọ̀rọ̀ kí láǹfà ní kọ́ọ̀ lẹ́yìn ká mọ̀ bójú wọ́n lè lo gíláàsì jà ṣùgbọ́n ní ìsìn ìbòjú ni tó bá yá àmì fáìtì jà mọ̀sẹ́fọ̀ kí láwọn fáìtì ń bẹ́ o nìkọ́ àwọn wọn fẹ́ bójú o tó bá ti á rí bá wọn àmọ́ àbẹ̀wà pé ẹ mọ̀ báwọn ọmọ ìkéré ẹ̀ẹ́dẹ́ ká máa lọ ọjọ́ àdúgbò àti ẹ̀ẹ́dẹ́ ká máa fẹ́ ká máa ṣe tọ́lọ́ mi ní ẹ̀ẹ́dẹ́ wọn rògbè gẹ́gẹ́ ààrẹ jẹ́ wọn ó ṣe wọn mọ̀wé tí wọn bá tẹ̀ ẹ̀mí ara tí ò borí náà tí wọn mọ̀wé ẹ̀ẹ́dẹ́ wọn ó lò àwọn àmọ́ jókòó rántẹ́bù wọn wà ní ọ̀dà ẹ̀ẹ́dẹ́ wọn ó máa lò tọ́wọ́ ọ̀rẹ́ nìkan sí ẹran tó ṣẹlẹ̀ gan ní ìsìn gan adébáwọ̀ àti public schools ibi èsì ilé kan ilé tí ó kọ̀ we have freedom of religion díẹ̀ díẹ̀ yìí ọlọ́run ti òde bẹ̀ pẹ̀lú àṣọ náà. àwọn ẹja lẹ́yìn ìgbà tó wá di ọba sọ ọlọ́run wá ní láǹlì máa yàdá وموعظة للمتقين so nígbà tó wá di pé wọ́n kọjá ọ̀nà ọlọ́run tí wọ́n lọ pa ẹja níjọ́ sátidé tá ṣe wá àti fún wọn tí wọ́n gbọ́ tánàbí ọlọ́run ọba wí fún wọn pẹ́nu rẹ̀ ń rùn ọlọ́run wá ní kò فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين ọlọ́run láàwá tí wọ́n ṣe sáǹpù yà àti wọ́n ṣe kí ni o àpẹẹrẹ ìyà pé ẹ̀yìn o ìyà ni wọ́n mọ̀ jẹ́ tiyẹn àwọn bá ní tọ́fà sorry àfáà ní dọ̀míìrù ha yẹ ọ̀pọ̀ tá a sọ wọ́n dà ibẹ̀ ní dọ̀míìrù yẹn lọ gbóná yẹn torí pé àgbóná máa ń lò gbóná lárúbáwá àtẹ́tí sọ bá a sọ wọ́n fàjà áná ha farabalẹ̀ dáadáa àti a sọ wọ́n dà nàkàlá kọ́ máa jẹ́ ìfìyàjẹ ni àwọn kan sọ báyẹn nínú àwọn àwọn kan ní àṣẹ ha àṣẹ òkúbà ìyàtà àti gangan kí wá ní ìyàyẹ náà òun ni dídì tí wọ́n di ọ̀bọ àṣẹ ní tí ó máa jẹ́ ìyà fún wọn yóò máa jẹ́ ákíbà ìkángbọ̀ngbọ̀n àfáà níwẹ̀ ní tọ́lọ́ wọn bá sọ níbòmíì tọ́lọ́ ní àkọ́bà ó lọ́wọ́ nàkàlà làákìrọ́tì wàlúùlá nígbà tó ń sọ nípa ọ̀rọ̀ fíríàwó náà àwọn ọlọ́run àṣẹ ní sáǹpù ìyá tó ọba ti rí nàkàlà abẹ́lẹ̀ ìṣe àpẹẹrẹ ìyá bí ilé ìṣe kí n sọ pé mo ní ẹ má pariwo yóò di ẹ o mo bá lẹ́yìn kan ya nígbà nígbà bá fún lẹ́gbà méjì pápá ẹ kí làwọn yòókù méjì bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ lẹ́yìn pariwo ẹ̀sìn ilé ìwọ yà ní wọ́n fẹ́ ọlọ́run ti fà wọn kan ṣe sáfù ìyà àwọn tí bá tó ń bọ̀ yóò lè jẹ́ dífẹ́rẹ́ pé ẹ má ṣe rú nǹkan tẹ́lẹ̀ yìí ṣe o tẹ́yìn náà bá ṣe bẹ́ẹ̀ ẹ ṣe kí ni o ẹ jìyà àwọn ọlọ́run ọba ti sọ tá a sọ wọ́n dọ̀bọ yẹn àfi wọ́n ṣe àpẹẹrẹ ìyà ni fáwọn tó ti lọ àtàwọn tó ń bọ̀ mìmá báyìí náà yàdá wà máa kálífà á àtàwọn tó ti lọ àwọn tó tó ń bọ̀ tí wọ́n bá ti ń ka ìtàn àwọn Yẹhudi tí wọ́n ń wo bọ́lọ̀ wọn bá ṣe fìyà jẹ wọ́n tọ́sọ wọ́n dọ̀bọ̀ wọ́n máa wá mú lẹ́sìn wọ́n máa rí ọgbọ́n níbẹ̀ pé a àṣekọ̀dá kéèyàn ìyàpá ọlọ. àbá níbẹ̀ tọ́lọ̀ wọn bá ṣe yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù òun lọ́lọ́ wọn bá ṣe fún wọn. ṣùgbọ́n wa wá jẹ́ ní torí pé fàdákì fàínà zikra fáfáwò ìmọ̀mí wọn bá gbogbo ayé rẹ tó wá sẹ́kù ẹnìkan tó jẹ́ tọ́ọ̀gì kò sọ ní gbọ́dọ̀gbọ́dọ̀ àwọn èèyàn kan bí kí ni wọ́n àti àti bó ṣe wá bá sọ̀rọ̀ tó wọn ní gbọ́ a jó nígbàgbọ́ a ti ń gbọ́ ìtàn a ń gbọ́ ìtàn kárúnà à ń gbọ́ gbọ́ àtàwọn èèyàn burúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ wọn bá nínú Quran tá a bá ti lé ń gbọ́ tàn yóò máa jẹ́ fún wa wà máa wò ní ìjọba ilé mọ̀tàkì. ṣùgbọ́n wọn bá bẹ̀rù ọlọ́run irú nǹkan tó bẹ̀rẹ̀ báwọn Yahudi níbọ́lọ́ ọ̀sẹ̀ sọ wọ́n di tó sọ wọ́n di ẹlẹ́dẹ̀ tó sọ wọ́n di nǹkan tí ò da àwọn ò lè gbà wá àfi àwa ò ní lè ṣe ń tọ́lọ̀ òun fẹ́ àwa ò ní lè máa rí ọlọ́run ọba fín a ní lè máa fàyà kókó ọ̀nà kí o ọlọ́run àbọ̀ jáde máa tẹ̀lé tiẹ̀. kótó ní báwọn ọ̀bẹ̀ síwájú bàbá wa bàbá gbọ́dọ̀ sọ́rí àlùfẹ́ ìmí wọ́n tó fẹ́ sàlàyé fún wa àwọn ẹ̀kọ́ rẹ̀ òun la rí nínú àwọn ááyà yìí bàbá ní pé ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ pọ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé saudi kùnìyẹ̀wù alimọ̀jùdín tí áádì rọ̀súlì sallallahu alaihi wasallam àlá ádámìlì ìmánì bíbí bàbá ní ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá bìmú nínú ọ̀rọ̀ tó lọ ń sọ fún wa yìí pé àwọn tó jẹ́ yẹ̀wò ní kí wọ́n bẹ láyé ànábi sọ́lọ̀ wà lọ́sọ́lá ọlọ́run wọn bá ń fi ọ̀rọ̀ yìí ṣe sí ọ̀wọ́n pé áà ṣe báwọn yẹ̀wò ní ọmọ ìyá ayé sọ̀rọ̀ eré yàtà àbìjẹ́ wọn torí pé wọn ẹ̀sọ́ mọ́tà bọ́ ṣèbọ́n mọ ìyá mọ́tà lélẹ́yìn owó ànábì wa Muhammad sọ́lọ́lá àlọ́sọ́lá ànábì ọlọ́run bí ìmúta yẹ̀yìn lóòrùn ìgbàgbọ́ ṣe ìjà táwọn bàbá bàbá ń jẹ̀yìn náà tó fẹ́ jẹ́ bàbá ní ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ táwọn náà ń gbọ́ sọ ọmọ kókó kan bẹ tẹ́lẹ̀ bí àfọ àlàndíà gásíwọ́sù lè kẹ́ríbà àlàní gásíwọ́sù ni àlàkẹ́ríbà ọgbọ́ kẹ́ríbà rù yẹn àwọn ìyàwó nílà lẹ́bí àfọ àlàndíà gbọ́dọ̀ lọ kó gbọdà torí pé wọ́n ṣe kíni wọ́n jàǹbá àdéhùn láyé nìyẹn wọ́n máa ń jàǹbá àjẹ́ omi. ẹlẹ́kẹ̀ẹ́jì bàbá níwà nílé a nínú rẹ̀ tàhírímù nàìjíríàlì tàhírímù mọ́lá àlẹ́yàlì ìmáà àlẹ́yàlì bàbá jíjẹ́ bẹ́ẹ̀ náà ni àlẹ́kù fi tẹ̀síìrì mọ́ wà tẹ̀síìrì nìyẹn sílá ìlànà òṣòwò

ààyè ilé ó ti ń jẹ́ ẹ̀mẹ̀ kan wá rí sùn bẹ́ẹ̀ mẹ́rin náà díjì sùn fún tọ̀ sí lè lè ọ̀jẹ́ ọ̀nà ìwò àjẹwọ́ tó ti jẹ́ ọwọ́ adọ́gbọ́n ti ẹgbẹ́ kò ni o náà lọ jẹ àwọn láti jímọ̀ lálẹ́ tó ti bọ́ ẹ̀kọ́ wá yá pèrè ní tó

kí lọ bẹ́ lẹ́yìn rẹ̀ ọlọ́run ní alọ́pàá ìwé ìbá ti padà lọ nàìjíríà àwọn onílé ọmọ tó àwọn ti pa láàrin ara wọn àwọn olóṣèlú ti pa ti burúkú sínú ojú ìbò ẹgbẹ́ ti gbogbo tọ́lọ ní káwọn èèyàn máa ṣe òun náà ni wọ́n ń ṣe wọ́n wá ń dọ́gbọ́n sí wọ́n ń dọ́gbọ́n sí wọ́n ń dọ́gbọ́n ọ̀pá ọlọ́run náà ni lọ́wọ́ pé àlẹ́dí náà àtàdáwó mi ń kọ́ sí sábùsì ọlọ́run àwọn tí wọ́n ń dọ́gbọ́n tí wọ́n ń kọjá àlà nínú ọ̀rí nípa ọ̀rọ̀ pé ẹ má lọ pẹja níjọ́ sátidé jẹ́mọ́ sórí àdé òye torí páwọn èèyàn yìí wọ́n rò wípé yòókọ́ bí ọ̀run náà lọ́à kàmá yòókọ́ bí ọ̀run náà sèwéyàdì

kàràkì ní kí n gbà wá tó o bá ti kàràkì ni ó gbé ọjọ́ o irọ́ náà ní ń bẹ́ẹ̀. bàbá ní kí wọ́n lè bá wọn ọmọ ẹ̀sọ́ bọ́ bí ìgbà téèyàn fi kàràkì ní sọ oréke. wà láwọn àtọ́ àmúrọ̀ sí yìí kánú bá tiẹ̀ kò ní tẹ́tẹ̀ tù bá lọ́dọ̀ ọmọ ní tí wọ́n ní ṣe ọ̀dọ́gbọ́n ṣe kò ní ẹni tẹ́tẹ̀. bàbá ara àwọn abú àwọn ta ní o àwọn yẹ̀wùdí nìyẹn. bákan náà bàbá sọ́lá ní inú kẹfìrì wọn wọ́n lára àǹfààní nínú àyà yìí òun náà ni fi mọ̀nà òkú bá ti lè dáhùn. bàbá ní máa wọ nǹkan àtúnríra ọgbọ́n pé ìyà tá a fẹ́ fún ẹlẹ́ṣẹ̀ kọ́ wà appropriate kọ́ wà níbàámu sí kíni irú ẹ̀ṣẹ̀ yẹn kọ́ wà níbàámu sí nìtẹ́niyẹn ṣe èèyàn máa wọ nǹkan èèyàn jẹ́ onífẹ́ náírà ó sì lọ́ọ́ gbò ní jílétí àkílódé kí lè bá ta tẹ́ náírà sí jílétí. bàbá ní pé torí pé ìyá àwọn èèyàn yìí wọ́n ń dọ́gbọ́n ni wọ́n ń dọ́gbọ́n ni ìwọ náà sì mọ̀ bọ́ bóòlù ọgbọ́n ti wá ṣe. ọ̀bọ máa ń dọ́gbọ́n ni sọ́bọ̀ ọ̀bọ tó bá sọ ọ̀bọ bá láì tó ti gbé ọ̀bọ láì kíw ọ̀bọ ti dọ́gbọ́n kò lọ bí hàn ẹgbá ọ̀gá ẹranko tí máa dọ́gbọ́n ni

ṣùgbọ́n náà ẹ̀dọ̀ wà lẹ́wọ̀n náà wọlé ojú ẹ̀sìn ní sani jẹ́bẹ̀ àwọ̀ wà ní á nínú àwọn àǹfààní ẹ̀ ìsìbáàtù lọ́kọ́ wọlé líláì bàbá tó fi rẹ̀ fọ́lọ́ ọ́fíìsì ọlọ́run máa ń sọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe kí sọ pé kí rọ́dà bá ń kọ́ bàbá ní nínú rẹ̀ náà òun ni wípé àtàwọn tí wọ́n sọ dọ̀bọ yìí nínú òlu tí wọ́n ti dọ̀bọ umu lẹ̀bi náà àtàdá ọ̀fìn sábùtì àwọn tí wọ́n lára kọjá àlà nìkan ni o wọ́n bẹ̀rẹ̀ lẹ́dílẹ̀ na àìsùn pàkọ̀ mẹ́jọ ṣùgbọ́n àwọn tí wọ́n sọ fún wọn pé ẹja bẹ́ẹ̀ lọ́pàá bá ti dé yọ́ lẹ́yìn o yọ́ lẹ́yìn o yọ́ lẹ́yìn o ọ̀rọ̀ ńlá wọn. وأما الذين سكتوا عن المعتدين ولم يشاركوهم فقد سكت الله عنهم لا إله إلا الله bàbá ní ịla wá láwọn tí wọn ò bá wọn sọ fún wa pé yí ọ̀dà o yí ọ̀dà o pa rẹ ọ̀sọ̀wọ́dọ̀ àbá ìyá o ọ̀sọ̀wọ́dọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bàbá ní wà nílé a àti wà ní fọwárìdì là áyà nínú àwọn àǹfààní tá a rí bí àwọn áyà yẹn ánàlẹ̀ òkú bá fi ápẹ̀ tí ló lè gẹ́rì láàárín àfẹ́kọ́lọ́wọ́ fún àwọn ẹ̀yà kan jẹ́ àwọn èèyàn kan tẹ̀ǹkìlù ni different ọlọ́run fẹ́ fi tẹ́nu ìpanilẹ́nu mọ́ ìsọfúnni wípé tó o bẹ́ẹ̀ni náà báyìí ló fi ń táwọn kan ṣe nínú àwọn táàbí ìyàjọ kọjá èyí náà lè jẹ ní á nínú àwọn àǹfààní bá a rí sí mọ́ anna lè hudúdà ló lè fáàyè. àsáwọn àwọn Islamic penal code àwọn hudúdù ṣẹ̀rìíyà àwọn ìfìyàjẹni. eléyìí tó dájú wípé ṣẹ̀ríà òun ló gbé kalẹ̀ irú àwọn ìfìyàjẹ nìyẹn ṣẹ̀ríà fẹ́ kọjá sí pé ìwọ tọ́ ọba fẹ́ ṣerú ẹ̀ o lè dáwọ́ dúró gbọ̀n nínú ṣẹ̀ríà ẹni tí ò tí níyàwó lé tọ́ba ti tó ọjà kan tó oníkẹ́fẹ́ ọjọ́ sunday wà láìpẹ́ bá rí nígbà wo ni àbá àzàtàrù ní mọ́sálásí ọjà bá ní wà láìpẹ́ ibi òde ti ẹ̀mọ́ láyé mi o ẹgbẹ́ ọ́ndẹ́ẹ̀dì wà lẹ́gbẹ̀ẹ́ ti kèrè mi o. ọ̀rẹ́ nìkan tó mo tí wọ́n bò ní bíláwà àbọ̀ọ̀sì ló ń sọ kó bí ọ̀rẹ́ ẹgbẹ́ ní ẹjọ́ tó ní ọlọ́ wà lẹ́yìn mi sílẹ̀ ẹjọ́ ẹjọ́ ìdí mo sílẹ̀. ìwọ tó wá ní pé àbá ẹ àbọ̀ ẹ mo rẹ gàdé yìí fún ara fi ṣe àgbo ọgbẹ́ ẹ̀yìn láyé rẹ ò ní mú mọ́. àbá níwẹ̀ náà nìyẹn òun ni tọ́lọ̀ ń ṣe èèyàn àwọn tó fẹ́ àbúrò mọ́. bákan náà bàbá ní wà ní ní á nínú àwọn àǹfààní tá a rí dìmú anna lẹ́bí náà yàǹtàfẹ̀rú náà umulimu tàkú náà bàbá ní gbogbo tá a wá sọ yìí náà àwọn kan dọ̀bọ̀ àwọn kan di di ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n ní gbogbo ayé náà tí ó wúlò fún ta ni ó wúlò fún àlùmọ̀tàkù àwọn tó bá bẹ̀rù ọlọ. bàbá ní wà mí ní a nínú rẹ̀ náà anel mawarigo kitman kauniya tó ń wà ṣẹ̀rẹ̀ṣíyà tó orí gbogbo ní tí ń jọmọ́ pé à ń ṣe títí fúnni à ń ṣèkìlọ̀ fúnni à ń sọ fúnni pé kẹ́ni kúrò níbi aburú méjì náà ló pín sí. ìmúkọ́ ní í pẹ̀lú ìlànà bọ́lọ̀ ń ṣe ń darí ayé àtèyí tó ní í pẹ̀lú àlámọ̀ rí ẹ̀sìn. jọ́sìn ọlọ́run farabalẹ̀ bàbá náà rẹ̀ tó bá ní ṣe pẹ̀lú kàóníyà òun náà tọ́lọ̀ ń pé ó ti kádà ara rẹ̀ tó ti yé ní ìṣègbè eléyìí máa kò ní ó wúlò fáwọn èèyàn báyìí. ṣùgbọ́n ìtọ́lá jọmọ́ tẹ̀sí ń bẹ̀ yóò máa wúlò fáwọn tó bá bẹ̀rù ọlọ́run nìkan lọ́lọ́wọ́ bá fẹ́ sọ pé yá àyíwá náà mo pẹ̀lú èèyàn ó kọjíjá àsìkò mọ̀ onídọ̀ tó ní rántí kún ìkìlọ̀ ti dé bá yín látọ̀dọ̀ ọ̀rọ̀ wà mọ̀ onídọ̀ wọ́n sì pa olè máa fi sùgbó àti tí ó máa jẹ́ ìwòsàn fún ti ń bẹ nínú ẹ̀mí yín

a ti rí wípé àwọn olùgbàgbọ́ ìgbẹ̀gbẹ̀ àwọn náà ni wà àti ọmọ wúlò fún wà á máa rẹ́rù ìmọ̀tẹ̀kí fàínà wó láyà zábí ò lábí màwá ìdí kàwùníyà wà lábí màwá ìdí ṣẹ̀rẹ̀íyà bàbá ní fẹ́rẹ̀ ń tẹ́ ìbá olùbẹ̀rù ọlọ́run ìkàkọ̀ ní wúlò fún sọ bàbá àtẹ́rẹ́ nìkan rí máa wò mí o wọ́n wọ mọ́tò mọ́tò sí làásídẹ́ǹtì gbogbo èèyàn sí òun nìkan ní òkú orí ara látò lè lọ nínú àti òun àwọn tó jẹ́ ọmọ àti òun àáfà àtẹ́kọ̀ ọ̀ká kùrà ní ìfún àáfà àtẹ́kọ̀ òtú àdíìsì ọwọ́ górí yẹn mọ̀ oríkọ̀ tó ń ka òní jà ni ẹnìkan ní ti èèyàn ti jóná mọ́lé lẹ́nìkan wá ti sọ

nígbà tó nígbà tí èèyàn tó ló fẹ́ forí kalẹ̀ ó ń dìbò ó ń lọ bọ̀ ó ń lè ẹ̀jẹ̀ náà tó kí. àwọn akẹ́kọ̀ọ́ ìfẹ́wà àdìgbò tó bí ọba ti gbé lọ kò ní ẹlẹ́yẹ o nígbà ojú ọ̀kẹ́ tó ní pé kò dò fà àwọn èèyàn bá wàá yọ ní ilé tuntun tuntun nígbà ara rẹ̀ yá wí á ah, wà lẹ́yìn ìmọ̀ ọ̀sẹ̀ lọ níjọ́ tó tó gbé mi lọ tẹ́ ẹ bá níbi igi tí mo á ni mo rẹ́yẹ tó forí balẹ̀ fọ́lọ́ àbá ìníkiri àwọn kòkòrò oyin bíi tí wọ́n kò jọ bí ìgbà téèyàn wà wájú wọn bí ìgbà téèyàn jẹ́ mọ̀mọ́ ó lè jẹ́ ní olùgbé àwọn oní tó ń so bá fún nígbà tí wọ́n lábẹ́ òní lọ ọmọkùnrin tábọ̀ ilé kan sílẹ̀ òkè tọmọ èyí tó jẹ́ ọgbà tọgbọ́ bí ìgbà tí wọ́n tó ń pè lọ́wọ́ ṣùgbọ́n tí bàbá ní nínú àwọn àǹfààní bá a tó rí dìmú nínú ààyà yẹn òun náà ni wípé annal mọ̀sẹ́kì yàtàìdù bí ààyà ti láì ṣùgbọ́n owó wà tààlà alkauniya wà ṣẹ̀ríyà bàbá lólùbẹ̀ wọ ọlọ́ nìkan ni ọmọ ọgbà wà pẹ̀láwọ̀ tó bá wá di lọ́la pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run àti ìgbó lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì dáa bẹ́ẹ̀ ni pé súrọ́tù ìbákọ́rà ní súrọ̀ ọ̀bà ní ìsọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn náà mọ́tọ́ bá tó di lọ́la nígbà tọ́lọ̀ wọn bá ní kí wọ́n pa màálù kí lọ́pàá tọ́lọ̀ ń ṣe ní wọ́n pa màálù á sọ lọ́la pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́ irú màálù wo lọ́lọ́ fẹ́ kí fẹ́ yẹn ẹ̀yọ gbogbo eléyìí láàmà yẹn bí lọ́la tó bá di ọ̀nà pẹ̀lú ẹ̀rọ lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil